matthew orí kejìlélógún jésù tún fi òwe bá wọn sọ̀rọ̀ ó ní. ìjọba ọ̀run dàbí ọba kan tí ó ń gbéyàwó fún ọmọ rẹ̀ ó rán àwọn ẹrú rẹ̀ lọ pé àwọn tí ó dájọ́ ìgbéyàwó náà fún ṣùgbọ́n wọn kò fẹ́ wá ó tún rán àwọn ẹrú mìíràn kí wọ́n sọ fún àwọn tí a ti pè pé mo ti ṣe àṣetán mo ti pa màálùú àti àwọn ẹran ọlọ́ràá mo ti ṣe ètò gbogbo tán ẹ wá sí ibi ìgbéyàwó ṣùgbọ́n wọn kò bìkítà ọ̀kan lọ sí oko rẹ̀ òmíràn lọ sí ìdí òwò rẹ̀ àwọn ìyókù ki àwọn ẹrú mọ́lẹ̀ wọ́n lù wọ́n pa inú wá bí ọba náà ó bá rán àwọn ọmọ ogun rẹ̀ kí wọ́n pa àwọn apànìyàn wọn nírun kí wọ́n sì dáná sun ìlú wọn ó bá sọ fún àwọn ẹrú rẹ̀ pé a ti parí gbogbo ètò ìgbéyàwó ṣùgbọ́n àwọn tí a ti pè kò yẹ ẹ wá lọ sí gbogbo oríta ìlú ẹ pè gbogbo ẹni tí ẹ bá rí wá sí ibi ìgbéyàwó àwọn ẹrú náà bá lọ sí ìgboro wọ́n kó gbogbo àwọn tí wọ́n rí wá àti àwọn ènìyàn rere àti àwọn ènìyàn burúkú onírúurú ènìyàn bá kún ibi àsè ìgbéyàwó nígbà tí ọba wọlé láti wo àwọn tí wọ́n ń jẹun ó rí ọkùnrin kan níbẹ̀ tí kò wọ aṣọ ìgbéyàwó ọba bi í pé arákùnrin báwo ni o ti ṣe wọ ìhín láì ní aṣọ ìgbéyàwó ṣùgbọ́n kẹ́kẹ́ pamọ́ ọkùnrin náà lẹ́nu ọba pàṣẹ fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ẹ dì í tọwọ́ tẹsẹ̀ kí ẹ sọ ọ́ sínú òkùnkùn biribiri níbẹ̀ ni ẹkún àti ìpayín keke yóò wà nítorí ọ̀pọ̀lọpọ̀ ni a pè ṣùgbọ́n àwọn díẹ̀ ni a yàn. àwọn Farisí bá lọ foríkorí wọ́n ń wárán tí wọn yóò fi ká ọ̀rọ̀ mọ́ Jésù lẹ́nu wọ́n bá rán àwọn ọmọ ẹ̀yìn wọn pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn Hẹ́rọ́dù láti bi í pé. olùkọ́ni a mọ̀ pé olóòótọ́ ni ọ́ àti pé pẹ̀lú òtítọ́ ni o fi ń kọ́ ènìyàn ní ọ̀nà Ọlọ́run o kì í ṣe ojúsàájú fún ẹnikẹ́ni nítorí o kì í wojú ènìyàn kí o tó sọ̀rọ̀ nítorí náà sọ ohun tí o rò fún wa ó tọ̀nà láti san owó orí fún Késárì ni àbí kò tọ̀nà. ṣùgbọ́n Jésù mọ èrò ibi tí ó wà lọ́kàn wọn ó ní. kí ló dé tí ẹ fi ń dẹ ẹ̀yin alárékérekè yìí ẹ fi owó tí ẹ fi ń san owó orí hàn mí. wọ́n bá mú owó fàdákà kan fún un ó wáá bi wọ́n pé. àwòrán àti àkọlé ta ni èyí. wọ́n dá a lóhùn pé. ti késárì ni. ó bá sọ fún wọn pé. tí ó bá rí bẹ́ẹ̀ ẹ fi ohun tí ó jẹ́ ti késárì fún késárì kí ẹ sì fi ohun tí í ṣe ti ọlọ́run fún ọlọ́run. nígbà tí wọ́n gbọ́ báyìí ẹnu yà wọ́n wọ́n bá fi sílẹ̀ wọ́n sì bá tiwọn lọ. ní ọjọ́ náà àwọn sadusi kan wá sọ́dọ̀ rẹ̀ àwọn sadusi ni wọ́n sọ pé kò sí àjíǹde wọ́n bi í pé. olùkọ́ni Mósè sọ pé bí ẹnìkan bá kú láì ní ọmọ kí àbúrò rẹ̀ fẹ́ aya rẹ̀ kí ó lè bí ọmọ fún ẹ̀gbọ́n rẹ̀ àwọn tẹ̀gbọ́n-tàbúrò méje kan wà lọ́dọ̀ wa èkíní gbé ìyàwó láìpẹ́ ó kú nígbà tí kò bí ọmọ ó fi ìyàwó rẹ̀ sílẹ̀ fún àbúrò rẹ̀ èkejì náà kú àti ẹ̀kẹta títí tí àwọn méjèèje fi kú ní ìkẹyìn gbogbo wọn obìnrin náà wá kú tí ó bá di àkókò àjíǹde nínú àwọn méjèèje ìyàwó ta ni obìnrin náà yóò jẹ́ nígbà tí ó jẹ́ pé gbogbo wọn ni wọ́n fi ṣe aya. jésù dá wọn lóhùn pé ẹ ṣìnà nítorí pé ẹ kò mọ ìwé mímọ́ àti agbára ọlọ́run nítorí pé ní àkókò àjínde kò ní sí pé à ń gbéyàwó tàbí pé à ń fi ọmọ fún ọkọ nítorí bí àwọn áńgẹ́lì ti rí ní ọ̀run ni wọn yóò rí nípa ti àjínde àwọn òkú ẹ kò tí ì ka ọ̀rọ̀ tí ọlọ́run sọ fún yín pé èmi ni ọlọ́run abrahamu ọlọ́run isaki àti ọlọ́run jacobu ọlọ́run kìí ṣe ọlọ́run àwọn òkú ọlọ́run àwọn alààyè ni. nígbà tí àwọn ènìyàn gbọ́ ẹnu yà wọ́n sí ẹ̀kọ́ rẹ̀ nígbà tí àwọn farisi gbọ́ pé ó ti pa àwọn sadusí lẹ́nu mọ́ wọ́n kó ara wọn jọ ọ̀kan nínú wọn tí ó jẹ́ amòfin bí í ní ìbéèrè kan láti fi dẹ́ pé. olùkọ́ni òfin wo ni ó ṣe pàtàkì jùlọ nínú ìwé òfin jésù dá a lóhùn pé. fẹ́ olúwa ọlọ́run rẹ pẹ̀lú gbogbo ọkàn rẹ àti gbogbo ẹ̀mí rẹ àti ní gbogbo èrò rẹ èyí ni òfin tí ó ga jùlọ òun sì ni èkíní èkejì fi ara jọ ọ́ fẹ́ràn ọmọnìkejì rẹ bí o ti fẹ́ ara rẹ òfin méjèèjì wọ̀nyí ni gbogbo òfin yòókù àti ọ̀rọ̀ inú ìwé àwọn wòlíì rọ̀ mọ́. nígbà tí àwọn farisí péjọpọ̀ jésù bi wọ́n pé. kí ni ẹ rò nípa mẹsáyà ọmọ ta ni wọ́n dá a lóhùn pé. ọmọ dáfídì ni. ó bá tún bi wọ́n pé. bí ó bá jẹ́ bẹ́ẹ̀ báwo ni ẹ̀mí mọ́ ṣe darí dáfídì tí dáfídì fi pe mẹ̀sáyà ní olúwa dáfídì sọ pé olúwa sọ fún olúwa mi pé jókòó ní ọwọ́ ọ̀tún mi títí n ó fi sọ àwọn ọ̀tá rẹ di ohun ìtìsẹ̀ rẹ bí dáfídì bá pè é ní olúwa báwo ni mẹ̀sáyà ti ṣe jẹ́ ọmọ rẹ̀. kò sí ẹnìkan tí ó lè dá lóhùn ọ̀rọ̀ yìí láti ọjọ́ náà ẹnikẹ́ni kò ní ìgboyà láti tún bi í ní ohunkóhun mọ́